ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ ẹ̀rù jẹjẹ ọjọ́ tí ọlọ́run ọba tí ó gbé ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn tí ó gbé wọn dìde tí ó ṣe ìṣirò fún ní kálukú lórí ní tó gbélé ayé ṣe ẹni tó bá ṣe dáadáa yóò dáadáa rẹ. ẹni tó bá wa. yóò san kálukú lẹ́sàn-án ní ìbámu pẹ̀lú tó gbélé ayé ṣe nítorí pé ọlọ́wọ́n bá kì í ṣe alábòsí kò ní í ṣe àbòsí fẹ́ni kankan lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa tó bá ti gbé wa dìde tán oníkálukú wa á gbéra pa á máa ń so ibi tọ́lọ́wọ́n bó kó wa jọ sí. Si tí ó ti ṣe ìdájọ́ ṣèṣirò láàrin wa ọlọ́run ọba náà ni ó fi kálukú mànà lọ síbẹ̀ ní ọjọ́ yìí oníkálukú ọ̀pàdé ọlọ́run ọjọ́ yìí òun náà lọ́jọ́ tí gbogbo owó dìde dúró fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa yawma yaqumu nnasu li rabbil mi? ọjọ́ táwọn èèyàn dìde. fún ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọjọ́ yìí gbogbo ń ta aláàgbé pamọ́ gbogbo ń tà ń bò gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ó tú àṣírí rẹ̀ yawma tubla sarair ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ tó lọ́wọ́ bó kó wa jọ. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ọjọ́ tí ọlọ́run ọbọ̀ kó àjọ nìyẹn gbogbo ẹ̀dá pátá tó fi dórí àwọn màláíkà àwọn àlejànú àti èèyàn àwọn ẹranko gbogbo gbogbo apátá lọ́lọ́run kò jọ. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ọjọ́ tó ṣe pé màláìka Jibril ó dìde dúró àwọn màláìka gbogbo àwọn náà ó dìde dúró lẹ́sẹẹsẹ ẹnìkan ò ní sọ̀rọ̀ ní ọjọ́ gbẹ̀ndà al-Qiyamah àyàfẹ́ ni tọ́lọ́wọ́n bá bá fún kíkọ sọ̀rọ̀ ọjọ́ ńlá ni ọjọ́ yìí ọjọ́ ọjọ́ pé nìyẹn oníkálukú wa oògùn ń mú wa lóde wọn bóníkálukú bá ti ṣe sẹlọ̀ǹtò ọ̀nbẹ wa ẹni tó ṣe kó oògùn lọ. ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tí ogun tiẹ̀ tí ó mú dé ìbarabara àdì rẹ̀ ẹni títí ó mú dodo ẹni títí ó sì fún lọ́rùn ẹni títí ó kó ń jànú oníkálukú ló di wọn bàbá ti ṣe sẹlọ́n sí i. akramakumullah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò mú kí oòrùn wa nínú hadithi tí imaamu ahmed gbà wá qadra miilin aw miilayin kò ní jìnnà ju máìlì kan àbí máìlì méjì lọ ní ntòrùn ó fi súnmọ́ wa ṣé máìlì ta rìnrìn ni àbí míìl tí ṣe pọ̀pá tìró oríṣi ìtumọ̀ méjèèjì làwọn olùmọ̀ fún tó bá sọ pé míìlì a. máìlì kan náà súnmọ́ bàjẹ́ máìlì méjì ò jìnnà rárá torí tó bá bẹ́ẹ̀ bá súnmọ́ alẹ́ ayé bì ní gbogbo apáta lágbìnà tóòrùn bá súnmọ́ wa tó nǹkan bíi máìlì kan máìlì méjì gbogbo Alagbina níbi tí agbára òrùn lágbára dé tó sọ yìí ah, pé máìlì ni ẹ̀rí pa gbé débẹ̀. bẹ́ẹ̀ lòun súnmọ́ wa ní ọ̀gbìn ìdààmú yọ bá kálukú wa àní mèwo láàsì táàfin máa sáká ọdọọdọ ńlá wa Adam aleyhi sẹlẹm ẹ bá ní bẹlọm ẹ bá ní ṣìpẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kó sì dájọ́ kéésì pé ẹ bá ní ọmọ àlìjáná ọmọ lọ sí àlìjáná. nabi adam aleyhi salam nafsi nafsi anabi anabi ibrahim anabi musa anabi isa. alayhimu salatu wassalam gbogbo àwọn anábì yọ yẹ o ìta àwọn tó àwọn lẹ́rù ẹ má bàa wá mi kù títí tí gbogbo owó àfisá dé ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkété tá a bá ti kó tá a bá ti rò fún nítorí wọn fi dáhùn ní pé ana laha ana laha wọn sọ pé nafsi nafsi. Mm -mm. wọ́n sọ pé na analaha èmi lẹni tó sì pẹ̀ náà èmi lẹni tó sì pẹ̀ náà àdúgbò ẹ̀fọ́lọ̀ anabi sallallahu alaihi wa sallam wá ní wá lọ síbi àga ọba wa wọn á forí balẹ̀ fọ́lọ́run lábẹ́ àga ọláyìí màá máa wá pẹ̀lú àwọn gbólóhùn tó ṣe pé ntí ẹ̀ nímà nípa apá kan nínú wọn láyé ń bì ètò ṣe pé jọ́ gbẹ̀dà kìyàmà lọ́nà tó fi máa nábì sallallahu alaihi wasallam kí la tọrọ kí la nábì ṣe àwa tọrọ wa sì pẹ̀ kìí ṣe ni ó fi bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ó forí balẹ̀ fọlọ̀ ń sì yin ọlọ́ kò ní wáyé ṣẹlẹ̀ yìí tọ́lọ́wọ́n fi wá sọ pé gbórí sókè tọrọ àgbàntọ́ bá tọrọ á sì fún sípẹ́ fún wa àgbà ìpẹ́ rẹ tó bá báyìí lànà bí ó tó wá tọrọ pé wọ́n lọ́n ṣèdájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀ akramakumullah àyà àtàrí ilé ìkáwá náà fi kọ́gbá bàtà máa ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run kìí ṣe gbádùn aláàmà ṣe tààràtà lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ akọ́ fi sẹ́ẹ̀rí ká fi ṣàtẹ̀kùn síwájú ọlọ́run nítorí kádùn àwọn olè bá gbà ọlọ́ni yá ayyuhal ladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ẹ sì fi àwọn ẹsẹ olóore yín ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run ẹ bá ń wá nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ mọ̀ pé tọrọ Ọlọ́run lẹ ṣe ṣe ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run ẹ sì máa jagun sójú ọ̀nà Ọlọ́run kẹ́ ẹ lè bá a sórí èsèké ń gbọ́ bá ṣàdúrà tán lọ́wọ́ àmọ́ àgbẹ̀ látàrí pé òun wà nǹkan kan báyìí báyìí lọ́dọ̀ ọlọ́run ọwọ́ àṣẹ dáadáa báyìí hmm, dáadáa yẹn lẹ́kọ̀ọ́ sí síwájú náà kẹ̀tọ́ wa tọ̀rọ̀ ẹ sọ pé wọ́n lọ́run wà wọ́n dáadáa tí mo ṣe yìí ṣe nǹkan báyìí fún tó eléyìí ni ìlànà Islam tó mú fún wa. ìforíkanlẹ̀ máa fẹ̀yìn fọlọ́ lànàbí ó fi bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bàbá wa ṣèdájọ́ tán tó máa ná tó dára rẹ̀ mà tó máa lè jẹ́ nà dára rẹ̀ mà látàrí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ó wà lẹ́yìn ara wọn gẹ́bí ìgbésẹ̀ kí wọ́n gbé iṣẹ́ ìyàn lórí òṣùwọ̀n àbí kí wọ́n ti gbé olúwa rẹ̀ gan sórí òsùn torí pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ kí ni wọ́n wọ̀n gan lẹ́yìn ìgbà tẹ́nu wa ti kókó sùn wọn bẹ àmọ́ kí ni wọ́n wọ̀n sáwa ni àbísẹ́ wa àbáwa àtisẹ́ wa wọ́n ó ṣe wọ́n gbé wa sórí òsùn wọ́n wọ̀n wá wò ọmọ nínú àwọn èèyàn tó wúwo burúkú láyé yìí tẹ́gbẹ́ gbogbo skéèlì tí a máa fi wọ́n yàn bọ́bá tẹ̀ mọ́lẹ̀ nọ́mbà òdòpin àfa yóò fúyẹ́ yóò fúyẹ́ ju ìyẹ́ ẹ̀fọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà ọ̀já máa kankan èèyàn lásán òfútu fẹ́ tẹ̀ lásán bánzá ọ̀daràn nípasẹ̀ ẹ̀sìn ọlọ́run bóòlù sọ afẹ́ wú fífúyẹ́ lọ̀daràn fúyẹ́ lórí òsùn tọ́ọ̀. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية أنا كانت تسمع لي طبعا وقوة قاقوا عند القيامة يوم ما بيني نوسم متعيون نسي أنا كانت اسمها تيبا وافية onítìǹ yóò máa bẹ ìyá rẹ tí ó fà á mára náà hawiya kí ni jẹ́ hawiya ìwọ ọlọ́run ọba wa òní nàárún iná tó gbóná burúkú ni ọlọ́run mẹ́jọ wa. gbogbo eléyìí ni ó ṣẹlẹ̀ ńjọ́ pé ndàlùkìyàm lẹ́yìn ìgbà tí wọ́n bá wá fìwé iṣẹ́ kálukú tí wọ́n fi hàn ọ̀nbẹ nínú àwọn èèyàn tó yẹ pé yóò fọwọ́ ọ̀tún gbàwé iṣẹ́ rẹ̀ kọ́lọ̀ ń jájẹ́ bẹ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn tó yẹ pé owó òsì ni ó fi gbàwé iṣẹ́ rẹ̀ kọ́lọ̀ má ṣe tiwa bẹ́ẹ̀ wọn ò tún wá ní náwó ọ̀wé yẹn sí lọ́wọ́ òsì tààràtà wọn ò tún fún gbẹ̀yìn ni ọwọ́ òsì yẹn wà lẹ́yìn ó tó wá fìwé lé lọ́wọ́ torí tó máa ń fún gbáwájú wọn ń pọ́nrọ́ léwé lẹ́nu wọ́n ń pọ́nrọ́ léwé nìyẹn kò sì sáàyè ń pọ́nrọ́ léwé jọ̀gbìn ní àlùkìyámà tòun ó fún lọ́wọ́ òsì rẹ̀ gbẹ̀yìn rẹ̀ tọ́ nígbà tí àwọn ọ̀daràn àwọn olórí ibú kọlọ̀mọ́sí wá bẹ̀ tí wọ́n bá wá rí ìwé iṣẹ́ wọn tí wọ́n rí i pé kò sí kàtọ́ sọnù gbogbo ìtàwọn ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo ìtàwọn fi ṣe lọ́n táwọn fi ṣẹ̀yàn gbogbo ẹ̀ pátá níbẹ̀ lákọọ́lẹ̀ wọ́n á nírú ìwé abàmìwọlé léyìí o. irú àdánwò òwe wo leléyìí o ma li hadha yóò kitabi la yughadiru saghiratan wa saghiratan wala kabiratan illa ahsaha. irú òwe àdánwò wo leléyìí kò fi ẹ̀ṣẹ̀ kékeré lẹ̀ kò fi ẹ̀ṣẹ̀ ńlá lẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ̀. tá wọ́n lọ́kọ̀ọ́. ووجدوا ما عملوا حاضرا gbogbo ń tẹ́gbélé ayé ṣe lẹ́bàá mẹ́ẹ̀. ọlọ́run ọba ìsáàbò ṣiṣẹ́ yẹn. tọ́ ìwé kálukú yọ gànmọ́ lọ́rùn yọ gànmọ́ lọ́rùn O sì ní gbé ọrùn rẹ dànù torí ìwé ọ̀ràn kan ti báyìí gbé ọrùn ìwé yọ ọmọ tọ́ torí rere. ibi tá a ti sánà kí ni wọ́n fún wa náà láwa yìí ilé ayé ibi tá a ti ṣiṣẹ́ rí náà láwa yìí adóníyà ibi ti sá fún ọ̀daràn náà láwa yìí a tètè pòórá mọ́ni lọ́wọ́ náà là lórúkọ ayé ibi tá a gbé yìí ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ tí ó sì fẹ́ ara rẹ̀ fún yà ọ̀yà ẹni tó bá sì jẹ́ pé kádàrá àyà lọ́gbàgbọ́ níjọ́ tí ń bọ̀ kò sí ní tẹ́lẹ̀ bá sọ yóò sì àti jìyà náà ni ọlọ́mọ sì wà lẹ́nu ìyà. tọ́ lẹ́yìn ìgbà tí kálukú tó bá ti wá mọ nọ́mbà rẹ̀ tó mú ariwo kan ò sí mọ́ o ẹ̀bẹ̀ kan ò sí mọ́ o o ti dá nọ́mbà rẹ̀ máa máa tọ́ lọ tààrà. báyìí oníkálukú wa láwa mórílé as-sirat afárá afárá abàmì tí ń bẹ lórí iná jahannama kọlọ̀ndà kún kó jẹ́ arọ́nà lọ ibẹ̀ lọ́mọ àlìjánà ọgbàdo àlìjánà ibẹ̀ lọ́mọ ọ̀nà ọgbà wọná. afárá yìí ọba nílẹ̀rù jọjọ anabi sallallahu alayhi wa sallam ó ní ọwẹ́ ojú gàgà ẹyọ kan lọ ó mú ojú dà tó mú bérebére lọ ojú ọ̀nà tí gbogbo wọn pọ́ lẹ́nu kí ni ń dùn ánú tó ń wọ́n tó ríṣiríṣi aburú àti ewu àti ọ̀ràn retí kí ni ń pọ́ lẹ́rìn kí ni ń ewu ńlá retí wa kọ́lọ̀ ń dákun kó jẹ́ ká ṣàṣeyege àṣìṣẹ́rọ́ọ̀tò yìí kò sọ́nà méjì fẹ́ni tí ń lọ àti ẹni tí ọ̀wọ́ náà ọ̀nà tí gbogbo wa gbà náà ọlọ́run ẹlẹ́dàá wa ní ربك حتما مقضيا kò sí ẹnìkan nínú yín àfikọ́jẹ́ pé ọ̀nà tí ó gbà kọjá nìyẹn kò sí ẹnìkan nínú yín àtọ́mọ aná àtọ́mọ àlìjẹ́nà ọ̀nà tí ó gbà kọjá nìyẹn kana ala rabbika hatman maqdiya olú rẹ ti ṣe lọ́rùn àyàn tí ò ní yẹ ìdájọ́ tọ́lọ̀ ti dá ni tẹ́nìkan ò lè yẹ lọ́wọ́ wò. akramakumullah ọmọ nbẹ nù àwọn èèyàn ẹni tí ó kọjá lórí sirọt yẹn kalbarkil yọ kọjá gẹ́gẹ́ bí ètìmá tẹ́gbẹ́ ọ̀tẹ́nà wáyà lójijì ni ó ti bára rẹ̀ lódì kejì ọmọ nínú àwọn èèyàn ẹni tí ó kọjá lórí afárá bí tó mèrè tí ò tún tẹni àkọ́kọ́ ọ̀nbẹ nínú wa ẹni tí ó kọjá lórí afárá yìí bí ẹni rìn tí ń yára rìn òun náà ò tó ó sì ń bẹ wa kan ó sì kọjá lórí afárá àfi bí ìgbà tálábà ń bá rìn òun náà ó tún làjá ẹni tó ṣe pé yóò rèé bẹ̀ bí yóò rèé bẹ̀ bí yóò ṣubú bẹ̀ iná lọ́lọ́wọ́ bó fi mú kọjá. ànábì kọ̀ọ̀kan tí gbogbo àwọn àlùmọ̀ kọ̀ọ̀kan wọ́n wá dúró lódì kejì ní gbogbo ìgbà tí ọmọlẹ́yìn wọn bá ti dásẹ̀ tẹ afárá yẹn àwọn ọmọ wa ṣàdúrà lódì kejì. Allahumma sallim sallim. allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nla ọlọ́nla ìgbẹ́ni àlùkìyàmọ̀ kọjá bó ṣe lérò torí pé ẹnikẹ́ni tó bá fi lè ṣubú ń bẹ̀ ọ́n jahannama ni tààrà torórí iná jahannama ni ọ̀nà tá a wí ibẹ̀ lọ́mọ àlùjáná ó sì gbàdá àlùjáná ẹni tó bá ti yẹ tẹsẹ̀ rẹ̀ bá ti yẹ tó bá ti ṣubú bẹ́ẹ̀ ibi ń lọ náà nù tẹ́lẹ̀ náà ẹ̀gún tí máa wá gán ní mú ti ń bẹ ní gbogbo àyíká ọ̀nà gba a gbà téèyàn bá ti jọ máa ná kàlà àléèbù ní ọ̀gàn ẹ̀gún rìn gẹ́gẹ́ bí olóòótọ́ tá a fi ń fa ìdòrò yọnu kankan òní ọ̀wà gámú yọ sọnù náà ẹni tó bá ti jọ máa ná wa kí èwo la gbọ́ tá à ń rẹ́ àwa tó ti pé gbogbo ọ̀ràn burúkú yẹn retí wa ni àfi kọ́ lọ́wọ́ bó jẹ́ ká rúre ká sọ̀rì kọ́ lọ́wọ́ bó dákun kó jẹ́ ká là kó jẹ́ ká rọ́nà lọ. báyìí anábì kọ̀ọ̀kan yóò máa ṣàdúrà lẹ́ńtọ́ bá ti jọ́ ọmọ lẹ́yìn rẹ̀ allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nla ọlọ́nla ọwọ́ akọ́ nabi muhammed. sallallahu alayhi wa sallam ó sì wà nígbà rẹ̀ ó wà láyé rẹ̀ ráyè tà nábì la wà ìgbà nábì la wà nábì tiwa ló ní ìgbà jíjọ gbẹ̀yìn ọwọ́ akọ̀ láti tẹ̀lé tiẹ̀ tani ó máa ṣàdúrà fọ́daràn tani ó máa pé Allahumma sallim sallim fúnrù rẹ̀ ó ti bá a dé nù o lè máàmù tó ní. àáfàá tó ní aṣíwájú tó ń tẹ̀lé aṣinilọ́nà tó fi sọ̀gá wọn ní kankan tó lè ṣe fún ẹ tó bá dijọ́ gbẹ̀dà gbìyà. torí pé gbogbo àwọn ẹni dáná bíi ọlọ́run náà ń bẹ lọ́n fún pé Allahumma sallim sallim nínú ọ̀ràn láti ti máa rẹni tí ó rí bẹ. òkè ànábì ọlọ́run bẹ lọ́n bẹ́ẹ̀ ẹlòmíín sì tún rí bẹ́ẹ̀ báwo wá làwọn kúrúntù bá ti pé kúrúntù ni wọn bẹ lọ́n ẹ dákun ẹjẹ amójútó ọ̀rọ̀ ara wa ọ̀rọ̀ ara wa ni o nítorí pé kú bẹ oníkálukú dára rẹ̀ mọ̀ téèyàn bá ti kú táì wàláì ti wà gbogbo téèyàn ń téèyàn ń fetí pàlàbà ni wọn wàá sí yẹn pé ha qala rabbi irji'un la'alli a'malu salihan fima tarakt kalla innaha kalimatun huwa qailuha tí ikú bá ti dé tàdé.

bàtà hàn sílẹ̀kùn kọ̀ bá wọlé ajára alé ni ọ̀wọ́lé ńṣe ń wọlé tẹ́lẹ̀ kó tó ṣètò ọ̀nì lọ gbọ́ àwòrán rẹ̀ wọ̀ mọ̀ tí mo gbé ẹ̀ kúkú gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ náà bíi rọ́bì àlọ́ iná ló kún rí yín. akramakumullah bẹ́ẹ̀ bá ti wá kọjá afárá kò tún túmọ̀ sí pé ń lọ àlìjánná lọ́mọ àlìjánná nù bọ́tọ́ ti túmọ̀ sí pé inṣáàlá inṣáàlá àárìwọ̀ lábàtún wa lórí afárá míì afárá gbígbẹ̀san ló kọ tiẹ̀ níbi tọ́lọ̀ wọn bó ti gbẹ̀san fún wa lọ́dọ̀ ara wa gbogbo ẹni tá a ṣàbòsí sí láyé yìí gbogbo ẹni tá a yàn jẹ wọn yọ òróró rẹ̀ fún lára wa nígbà wọn bá tó ṣe léyìí tán ni ó wàá dìpọ̀ amórílélẹ́kùn àlìjẹ́nà kọ́lọ́ mọ́ sí ilé wá. Wa wọ́n ní kí ló dé tó tún fi jẹ́ pé wọ́n tún dá wa dúró lórí afárá mi wọ́n ní tó fà á ni pé àlèjẹ́nà àwọn èèyàn gbọ́dọ̀ níra wọn nú lálèjẹ́nà ìkùnsínú kan ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń kéèta ọ̀tẹ̀dúkùú ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ wa naza'na ma fi sudurihim min ghillin ikhwana gbogbo kùdìẹ̀kùdìẹ̀ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú tí máa ń bẹ lọ́kàn àwọn èèyàn tó fi máa bínú ara wọn kọ́tẹ̀ ò fi jẹ́ kí wọ́n ga kọ́tẹ̀ fi gba iye wọn jẹun ọlọ́run bá la kókó náà kan wọn. wọ́n wo àlìjáná lọ́mọ ẹ̀yà ẹnìkan ò ní bínú ẹnìkan lálìjáná ẹnìkan ò ní máa wò pé áá bóun lọ́lọ́sí wa ṣàdúró eléyìí fún ọ tó sì ọ̀wọ́ eléyìí fẹ́mi ẹnìkan ò ní wò bẹ́ẹ̀ lálìjáná torí pé ntí máa jẹ́ ká wò bẹ́ẹ̀ síra wa láyé ọlọ́run ti mú kó. ẹnìkan náà sì ní máa fojú di ẹnìkan pé sọ́tàn ọ̀rọ̀ òwe tí wọ́n ní ká máa fi rẹ́ni sí yẹ̀yẹ́ kò tún sáàyè rẹ̀ lálùjẹ́ torí kó lè bá àwa jẹ́ pé léyìí rí bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe gbẹ̀san fún wa lọ́dọ̀ ara wa kó tó di pa lọ síbi àlùjẹ́ a máa wá lọ a máa lọ lẹ́yìn rẹ̀ títí táàfù wa dé lẹ́kùn àlìjẹ́nà àbá wọn ò ní sílẹ̀kùn ìfẹ́ nìkan ṣáájú kánábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó débẹ̀. a adúpẹ́ fọlọ́n tó sọ alọ́mọlẹ́yìn anábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam anábì ti sọnù hadith oni nahnu al-akhirun al-awwalun yawm al-qiyamah nahnu al-akhirun al-awwaluna yawm al-qiyamah àwa la dé kàn tá a sì gbé kò kínní tó bá dídọ̀ gbẹ̀dẹ̀ àlùkìyà nípa dídé sáyé àwa la dé kàn torí pé ànábì wa dé pẹ̀lú gbẹ̀dẹ̀ àlùkìyà mà ṣùgbọ́n àwa lẹni àkọ́kọ́ jọ gbẹ̀dẹ̀ àlùkìyà Allah orí ńlá lélẹ́yìí sí ànábì náà tí wọ́n ṣílẹ̀kùn àlùjáná fún ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa wà kànlẹ̀kùn. a ọlọ́run bá pọ́n ànábì wa lé púpọ̀ ọlọ́run pọ́n púpọ̀ ara àwọn náà ni nígbà bá sákátá gbogbo ànábì láwọn ò lè bá wa sí pẹ̀ ẹ̀rù ń ba kálukú nígbà tó ga orí wọn ò fòkè àwa tá a wá dá rárá máa wá pé kò sí wàhálà kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ìyẹn tó bá pẹ́ kọ́ wọn wá jẹ ẹ̀kọ́ là ń Eru ń ba àwọn ànábì ọlọ́run wọn ò mọ báwọn ṣe ara wọn ṣé wọn á là wá kúrú ní tiwọn rẹ ni ẹ wá wà gbéga tọ́lọ́run ṣe fún ànábì sọ̀rọ̀ àṣẹ níwájú gbogbo ẹ̀dá lápá ìsìpẹ́ ọkọjá bẹ́ẹ̀ ṣe ń pe o ìsìpẹ́ ní fún gbogbo èèyàn àti mùsùlùmí àti fún gbogbo ẹ̀dá àtàlẹ̀dẹ̀nú àtẹ̀yìn ọlọ́run ṣèṣirò ọlọ́run ọba fi ṣe àgbéga àti àfihàn irú ọlá tó ń fa nàbì muhammad sallallahu alayhi wa sallam tilka rusulu faddalna ba'dahum ala ba'd àwọn aránṣẹ́ ọlọ́run a ṣe àgbéga fápá kan wọn lórí apá kan kọ́dà afọ́jú kan dààmú kọ́lọ́n gbá anabi ga lórí gbogbo anabi anabi tiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé ga lórí gbogbo àwọn anabi dúró ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo tẹ́ bá kà bẹ́ gbọ́ nípa kọlọ̀ fi ṣe àgbéga fánábì kan ẹ gbàgbọ́ pé ìtọ́lọ̀ ṣe fánábì wa ó ju eléyìí ìtọ́lọ̀ ṣe fánábì wa ó ju eléyìí ẹ rí wa ńgbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ anabi eh, Isa alayhi salam ó ní wajihan fi dunya wal akhirah wa min al muqarrabin yóò di àbí láyé àti lọ́run yóò sì jọ nínú ẹni tí ọlọ́run ọba yóò sùnmọ́ ẹni tí ó sùnmọ́ lọ́run tọ́ màtọ́lọ́ wọn bá tó tún ròyìn anabi musa aleyhi salam ó ní wa kana inda Allahi wajiha abiyi ni musa jẹ́ lọ́dọ̀ ọlọ aleyhi salam iyì wọn ọmọnilẹ́gbẹ̀ẹ́ yìí tọ́lọ̀ sí fún anabi muhammed sallallahu alayhi wa sallam torí ẹ nínú àjùlọ ńlá lọ́nà tó wá sí fáànàbí ni gbogbo ẹ̀dá tí ó wà lè jẹ́nà ti dúró ẹnìkan ò ní rí wọ ṣáájú kánábì wa ọmọ abdullahi anabi wa ọmọ amina kó tó bọ́ síwájú anabi wa kanlẹ̀ àwọn mẹlẹ́kà tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àlìjẹ́nà táwọn ń bẹ lágbọ̀n anú lẹ̀kùn àlìjẹ́nà sì kọjá gbogbo lẹ̀kùn rọ́ńdọ́rọ́ńdọ́ ayé yìí ọkọjá àwọn ẹlẹ́kùn ló táwa ń ṣe yìí bóyá lẹ́kùn ọlọ́pọ́n bóyá lẹ́kùn bóyá lẹ́kùn kan kó wá láti China gbogbo rọ́gìdì táǹkà ń bá káyì àbí lẹ́kùn onírin ọkọjá bẹ́ẹ̀ nínú àdé anábì sallallahu alaihi wasallam fi hàn wá pé abala kan lásán ẹ mọ̀ pé abala méjì lẹ́kùn ńlá ní abala kan abala méjèèjì lẹ́kùn àlẹ́jẹ́nà mi lẹ́kùn mẹ́jọ sí làlẹ́jẹ́nà abala ẹyọ kan lásán ó tó má kà sí láti Maka tẹ́fìdé sọ̀nàá tó jẹ́ kápítà Yaman abala kan à ń tirẹ̀ ẹni ò sí nínú ọ̀nà nínú ọ̀nà àti wàlìjẹ́nà a lẹ́kúnfẹ̀ tó báyìí sẹ́mi náà wà á ní sáwọlé <laughs> kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbàdí èsì pé lẹ́kùn ọba lẹ́kùn àlìjẹ́nà tí ò lẹ́tọ̀ọ́ sí rọ́nà níbẹ̀ rọ́nà mọ̀ káwọn ọmọ náà ti rí bẹ̀ wọ́n ti tánàbí wa kanlẹ̀kùn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wa béèrè pé ta ni ń kanlẹ̀kùn yẹn mọ̀lẹ́kọ̀ ọmọ ń tọ́pamọ́ àlejò náà ọmọ ń tọ́pamọ́ ó wà lẹ́yìn bàbá òkúrọ́ sí máa ń tọ́pamọ́ náà ẹ̀yìn ọmọ wa sọ kádàrá àwọn èèyàn fún wa tálásì rí báwí bí òpònú tó gbéra rẹ̀ lọ bólódò pé kí wọ́n mọ wa ka kádàrá fún un ah, ọlọ́njẹ́ agbọ́n. nítorí pé àìgbọ́n gidi tó tó máa lọ bẹ́ẹ̀ nìkan pé kọ́ máa bọ owó kádàrá òsì àìgbọ́n tó tó òsì òun máa kádàrá rẹ̀ ẹni tí ọ̀dá tara rẹ̀ má ṣe má tiẹ̀ lẹ̀kùn lọ́la wọn àwọn kan bẹ nú àwọn kan bẹ lóde ẹni tí wọ́n bẹ lóde wọn bí náà ni kan máa ń ní ìsìn ẹ̀ sì ṣe kí rondo kan tá máa ṣe sẹ́nu kò sí lára lẹ̀kùn yín ebẹ́ máa béèrè pé ta ni ó lé mi ta mi gbogbo èèyàn lè mi dákọ̀ rẹ èmi nǹkan ò tó dákọ̀ rẹ ká mọ̀ subahánàlá àwọn mẹlẹ́ka ni ta ni ó lé mi Muhammad àwọn yẹn wá sọ pé ọlọ́run ọ̀pá wa láṣẹ ká sí fẹ́lòmíì ṣáájú rẹ̀ lànà ni wọ́n wá sílẹ̀kùn àlùjánnà ẹ ọlá ńlá ń bẹ̀ ẹ wà jùlọ ńlá tọ́lọ́n tó ṣe fún anabi wa torí rẹ̀ ẹni tínú gbogbo ọlá yìí bá ń bi ni wọ́n fọ́ dànù ẹni tínú anabi wa bá ń bi kọ́rọ́ lòkun ṣẹ̀ṣẹ̀ máa jára wọn bọ́ sínú òkun lẹ́kọ̀ọ́ wọn náà wọ́n kọ̀kọ́ lọ jó ara rẹ̀ lásán lòsì ẹni tọ́lọ̀ ti ga ó ti ga náà anabi wa sallallahu alayhi wa sallam a ó yẹ ká máa dúpẹ́ ipò tiẹ̀ sí wa tọ́ba wù ti dé ká wáyé kánàbí o tó dé ká kú dànù tọ́ba sì wù yóò dé ká wọ náà wá pẹ̀lú rọ̀ tòṣùgbọ́n sànù wa. ọ̀pá wa jì ó fàánù rẹ̀ bá wa ṣe ó ṣe wá mùsùlùmí àwa náà jọ kan nínú ọmọlẹ́yìn rẹ̀ tó tọ́tọ́ tẹ̀lé tiẹ̀ ọlọ́run dákun má pa wá dàṣà ìdá. ní ìgbà tí wọ́n bá wá sílẹ̀kùn àlìjáná yìí fanabi sallallahu alaihi wasallam tánàbí bá wọbẹ̀ ìjọ kan kò ní í síwájú ìjọ ànábì sallallahu alaihi wasallam wà àlìjáná àjùlọ míì tó. àwọn ànábì ọlọ́run àwọn náà wọlé lẹ́yìn tánàbí wọlé o àmọ́ jọ ọmọ kan ò sí tí ó síwájú ìjọ tànàbí sallallahu alaihi wasallam wà lìjẹnà anábì ni mo máa bẹ lọ wípé ìsìpẹ́ mi tí ń ṣe ń jọ pé nàìjíríà fáwọn ọmọlẹ́yìn mi láti wà lìjẹnà fọlọ wọn gbà á lọ síbi kọjá pé ìdá kan nínú mẹ́ta gbogbo ọmọ àlìjẹnà káfà wọn jọmọlẹ́yìn. ṣùgbọ́n ńgbà tó lọ́wọ́ bọ́ gbàdúrà yìí fún mi ọgbà lọ síbi pé kí ìdá méjì nu mẹ́ta gbogbo ọmọ àlìjáná ọjọ́ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam akú oríire jama káwá dé sokoto wa kó le wàá ṣiṣẹ́ yóò pọ̀ wàá sin lọ́n lódodo oníjẹ́ múnáfíkì tí sin àwọn èèyàn ló kọ́ kó ń sin lọ tí kárí mi ti ayé rẹ̀ tí ò ní sin gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ aláṣẹdànù ni ẹ o alárùdànù olórí ikú tí ń retí àti púpọ̀ wọnà ìyẹn gbọ́dọ̀ bá ọkàn rẹ̀ kókó níjànù ẹ bá ọkàn wí ọkàn gbọ́dọ̀ sọra lẹ láti máa ṣe nǹkan torí àwọn èèyàn gbọ́dọ̀ bá ti fẹ́ ṣe fáwọn ṣe ń tọrọ Ọlọ́run ìní ó jẹ ká rí èrè jẹ tó bá dijọ gbẹdà kìlá akramakumullah ọmọ alìjẹnà ti wà alìjẹnà ọmọ aná ti wá wọná eléyìí ń bẹ nínú kágbájọ gbẹndà kìyàmù tá à ń bọrọ nípa rẹ̀ lọ ń bẹ nínú ọmọ alìjẹnà ti wọ alìjẹnà ọmọ aná ti wọ aná tẹntẹmà lẹ́yìn rẹ̀ Ọlọ́run á nìkan lọ mú kú wa ikú tí ó pa gbogbo àwọn wa mú wa anábì ni wọ́n mú wa ní àwòrán àgbò wọ́n wàá fi sí agbede méjì alìjẹnà àti náà ọmọ àlùjànnà orí ẹ̀rù ọba wọn ẹni tó pa wá láyé ni ọlọ́run mú aláwòrán àgbò ikú ni òkè ṣe màláìka kú ikú tó wà màláìka kú ọ̀tọ̀ ikú ọ̀tọ̀ abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ ọ̀tọ̀ ni màláìka kú tó gbẹ̀mí wa ọ̀tọ̀ ni kú tó ṣe wá ikú ló ṣe wá láfikò láfikò láyé màláìka kú lọ́lọ́run ní mú kú ṣe wá ikú tí ó pa wá yàtọ̀ sí mọ̀lẹ́kà kútọ́ gbẹ̀mí wa ikú gangan wọ́n wa ọlọ́run ga kọjá bá a ṣe lérò wọ́n wàá mú ikú wa bá lówó wọ́n sọ pé ọlọ́rọ̀ ni ṣé a lè rí ọrọ̀ a lè rí ẹ̀hẹ́ kọ́nà wa mú ọrọ̀ wa kó rí níta sọ̀nù ní ìsìn okú ọ̀tọ̀ ni mọ̀lẹ́kà ikú mọ̀lẹ́kà lòun ikú náà nǹkan kan tó dájú òní màláìka àti ikú ikú tí màláìka yìí tọ́lọ̀ ní kọ́ máa fi ṣe wá ikú tọ́lọ̀ ní kọ́ máa fi ṣe wá àwọn ọmọ wa á ti dà mọ̀ nígbà tó ń bá lọ́ọ́ dà mọ̀ ọ̀kan nílé ṣàlàyé wọ́n wá mú kù wá ẹ̀rí pé adàmọ̀ ní eléyìí o tó bá wá mú dé torí pé ń dọ́tà kú àti rí àti mọ̀ kú ẹ̀rú àwọn àmọ̀ bọ́mọ àlìjẹ́ nà kó wọ́ ọlọ́run wọ́n tún fi ṣe wá mọ̀ wọ́n ti ṣe wá mọ̀ ibi tá a wáyé ti dáa wọ́n ti já kú mà àwọn ọmọ náà mọ̀ pé yẹ́s níta ń retí nu ọlọ́run tó pa wá tó pa wá àfẹ́ bẹ́ ń bì máa ìyá wa ń bì. ọlọ́run dákun mọ́ sí wa lọ́ọ́ máa ná àwọn kan ń rí sá àwọn kan ń rí ìdùnnú jọ wọ́n ròyìn pé ọlọ́run ọbọ̀ tún túlẹ̀ pé kọ́ máa pa wọn ìdùnnú ni fọ́ máa ná ìbànújẹ́ ni fọ́ máa lè jẹ́nu séèdì tá a fi fẹ́ kú ara rẹ̀ náà nù ẹni tó dáa fún láyé kò fẹ́ kú nítorí pé tó bá kú yóò kó nù ọ̀la ńlá yóò kó nù gbádùn yóò wá dẹni tá a lọ sọ sínú ọlẹ̀ àwa tá a sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ò ní lónìí òun náà fẹ́ kú nítorí pé gbàgbọ́ kálukú ni pé tá a bá ti kú ńkọ́ ìrètí sì ń bẹ inṣàlá ẹni tí ò dáa dùn lónìí tó di lọ́la ó lè wá pọ̀ọ̀pọ̀ọ̀pọ̀ débi pé a tún máa bù yẹn bẹ̀ so ìdí tọ́mọ èèyàn fífẹ́ kú nù àti wá wà nù àlìjáná nínú ọlá ńlá wọ́n tún wá ń fi kú hàn wá ìbànújẹ́ lélẹ́yìí fọ́ọ̀mù àlìjẹ́nà ikú tó fi hàn ọmọ náà ìdùnnú ní fóun nítorí pé àwọn ọmọ náà ti máa pe àwọn màláíkà tẹ́lẹ̀ náà wọn náà dáwọ́ yá máàlíkù àwọn ọmọ náà ti máa pe máàlíkù olórí àwọn ẹ̀ṣọ́ ti ń bẹ lẹ́nu náà wípé bẹ ọba rẹ kọ́ pa wá ibi tí a máa gbé náà lẹ ti dé o ibi à ń bá yín sọ̀rọ̀ láyé ẹ̀ lábẹ́tí lápá lẹ́yìn ẹ̀yin ọ̀lọ́rọ̀ ọgbọ́ ẹ̀ nítọ́lọ́ ń tẹ̀lé ẹ̀ níta náà fi ṣe nǹkan kan ń retí tẹ̀ ń ṣiṣẹ́ dè náà ni tẹ̀ wá bá pàdé lọ. táwọn bá ti wá rí kúndùn nínú wọn dùn ọlọ́wọ́n bá wa sọ fún wa àtọmọ àlìjánà àtọmọ aná kò sí kú máa o ẹ̀yin ọmọ abẹ lálìjánà gbére kése àwọn ọ̀yàn ọmọ abẹ nù náà títí láéláé kò síkú má ikú tá a fi pa yín náà ni wọ́n dùn bù rẹ̀ láàrin àlìjáná àti iná bàbá tán torí ẹ̀ khalidina fiha làwọn ọmọ àlìjáná khalidina fiha làwọn ọmọ náà ọlọmọsí alọmọ náà ọmọbẹ nínú ẹni tí wọ́n wọ náà tó ṣe é pé àwọn àwọ̀ ẹsẹ̀ àwọn àpálapàla ni gbé wọ náà ó tilẹ̀ jẹ́ pé mùsùlùmí ló kú ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ fọ́má kó tó wá di pé ó wà lẹ́jẹ̀nà ọlọ́run lọ́wọ́ àmọ́ iye ọdún tọ́lọ́run ká dára kó tún lò ń bẹ̀ wọn kó tó di pé wọ́n mú wá sálẹ̀ jẹ̀nà àwọn kan wà bẹ́ẹ̀. gbogbo ìgbà tó bá wá lò nínú náà wọ́n padà mú wá sálẹ̀ jẹ̀nà ṣùgbọ́n tàmìtàmì lórí àmì ọ wà lórí rẹ̀ pé iná leléyìí ti ń bọ̀ tí iná bọ̀ ń báyìí báyìí àwọn èèyàn ní yé rí lórí rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n oríire náà ni nà ó à ó di àgàtẹ̀ pé one thousand years at the end of the day wọ́n tún padà fi sáré jẹ́ náà oríire náà ni yàtọ̀ sẹ́ni tó ṣe yí pé láyà mútu fi há wọlé àyàhìyà kò ní sẹ̀mí kò ní kú mẹ́ yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbèrèkè sí torí ẹ̀ náà lọ́lọ́run ṣe ń ṣèkìlọ̀ fún wa pé ayọ̀ alladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ páyà ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ìkìlọ̀ ńlá ni nítorí tó o bá kú mùsùlùmí àní kò tiẹ̀ kọ́kọ́ wọ náná kò ní ṣègbé bẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò kú mùsùlùmí torí ẹ̀ anábì sallallahu alayhi wa sallam yóò tún sí pẹ̀ fáwọn kan tán ti wọná lẹ́yìn ìgbà tán wọná tán kí yóò sì pẹ̀ fáwọn kan tó ṣe pé àti dáadáa àtàìdá wọn dọ́gba pé kọ́ lọ́wọ́ fi wọ́n sálẹ̀ jẹ́nà yóò tún sí pẹ̀ fáwọn kan tó ṣe pé àìdá wọn tẹ̀wọ̀n pé kọ́ lọ́wọ́ sànù wọn kó fi wọ́n sálẹ̀ jẹ́nà anábì kẹ́nìyàn sallallahu alayhi wa alihi wa ìdájà ni wà bọ́ gbogbo ojoojúmọ́ tá a bá ti jí sáyé ká máa nípalẹ̀ mọ́tò dáadé kú má ń tó o bá máa gbọ́ kí ọlọ́run máa ọ ọ gbàgbé ọ fọnú fọ́ra ó rí i pé iṣẹ́ ọmọ nánà ló sì pẹ́ èèyàn bá kú bára rẹ̀ ẹni tó ti wálé ayé kéèké ẹ má bàa sọ̀rọ̀ kú torí gbogbo ẹni tó ti wálé ayé kú torí ẹ ikú ikú tẹ ẹ rí lọ ikú fóníkálukú wa ọ dájú jowó ńlówó nọ́mbà dandan oníkú fún gbogbo wa àmọ́ gbà ń bọ̀ ọ̀la ọlọ́ọ̀ nìkan lọ́mọ ìdí tó fi jẹ́ pé ẹ dákun àtún àríwá àtọ́lọ́wọ́n bá wá sí ẹjẹ́ àdínwó àkàkù bàbá lè kó pátápátá dájú wa nítorí pé ilé ayé fúnra ara rẹ̀ kò ju báyìí àti sínú rẹ̀ ńjọ́ kan láti di pa àti ńbẹ̀ mà ńbọ̀ bá jíjọ́ kan. tó bàbá wa wá ilé ayé yìí mọ́ yà nítorí dájú náà ni pé èèyàn ní kó wọn lọ ńjọ́ yóò sì fi jẹ́ pé ọ̀rọ̀ padà já sí náà náà kọ́lọ̀ ọ̀rọ̀ wọn já sí náà. ń bọ̀ ọjọ́ tó ṣe pé òdiwọ̀n rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years ọjọ́ ẹ̀yọ̀ kan ọjọ́ yẹn kọjá sísọ kọ́nà ọba kó dé ká là kó sì wá lọ́mọ àlùjẹ́nu kò sí ọjọ́ tá a lè fọjọ́ ìwé nínú ọjọ́ ilé ayé ìdùnnú ńlá ìní fáwọn olùgbàgbọ́ òdodo péjọ pé ndàgbé àmọ̀ ń bọ̀ ẹ wo báwọn káfíìrì ó sì máa fi ń ṣe yẹ̀yẹ́ lórí pẹ́ǹsì Islam ẹ̀wọ̀n bí ó sì máa wò ó pé ẹ kàn fi gbèsè ayé yín ráre látàrí pẹ̀sì Islam ẹ̀wọ̀n bí ó sì máa wò yín pé ilẹ̀ jámagan ẹ̀yin mùsùlùmí yìí ẹ̀wọ̀n àwò bẹ́yìn sí wọ́n á ń fòrò sílọ̀ tẹ́ǹfọ̀sán sílọ̀ tẹ́ẹ̀sì jẹ́ kí olórí ibú kan tàtàrí orí ibú tiẹ̀ bá ti yín jẹ́ Islam náà lẹ́sìn tẹ́ fi kú káwá pé kò sí gbèǹde àlùkìyàmà kò bá já sí ìbànújẹ́ fáwọn mú mi ìwọ Ọlọ́run gbogbo bá a ṣe sìn ọ́ tó láyé táwọn kan sì fi wá ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀ ó yẹ kọ́jọ́ kan lè wà tọ̀sán alẹ́sàn sísìn tá a sìn tó sì fìyà jẹ àwọn ẹni tí ò ṣe tiẹ̀ tí ó máa jẹ́ ìdùnnú tiwa ìtutù ojú fún wa òun náà níjọ́ gbẹ̀ndà òkèèyà ọjọ́ ìdùnnú ńlá ni níjọ́ gbẹ̀ndà òkèèyà fún gbogbo ẹni tí wọ́n rẹ̀ jẹ fún gbogbo ẹni tí wọ́n yàn jẹ ẹni tí wọ́n yàn jẹ láyé kàn rí ọjẹ kò fọwọ́ ọ̀la gbọ́ lójú ó tún fẹ́ sọ̀rọ̀ wọn ní ajunilọ́lẹ̀ ju nínú síbi tó bá fẹ́ ọjẹ́ lọ gbọ̀gbọ̀ kọ́ mọ lórí ètò títí ọ àìjẹ́ bẹ́ẹ̀ àlékún ìyà ló tún fẹ́ jẹ gbogbo èèyàn ní sọ fún ọ bẹ́ẹ̀ ni ó dáa òbúrú wọn fà á sí kóòtù ọlọ èpè tó ju gbogbo èpè lọ nìyẹn o wọn wá sọ bẹ́ẹ̀ fún ọ inú rẹ wá dùn ó tún ní kó wọn bọ ra ó tún mú kóòkù lé pínu tiẹ̀ dùn kó tu lọ́pọ̀ làmù akramakumullah orí ikú lọ́ra gbálẹ̀ nítorí pé kó tu ọlọ́run tán fọ́ sí òun ọjọ́ tí ọ̀sẹ́ ni ọjọ́ tí ọ̀sá téèyàn lè ṣe fún yàmánu tọ́ba wa jẹ́ pé ọwọ́ adi kóòtù ọlọ́run ọkùnrin yóò sì forí jàn án tó fi díjọ́ kóòtù ọlọ́run orí ikú rẹ̀ gbanagbana báyìí torí ẹ ẹni tó wá yàn wá jẹ ọgbàlé ọgbà wa tún táàkà níwájú wa pé tí tún dé kóòtù yóò èmi náà ní màá borí ẹ̀ ebi láyé o ti torí ìbànújẹ́ eléyìí okókó ládùúgbò o ti kókó olùgá irú tó ti o náà sì mọ̀ pé àti ilé tó ń tó ń tí wọ́n bá ní kò sí gbèǹde àlùkìyàmà ìwọ tí o yàn jẹ ṣé inú rẹ̀ ó dùn inú rẹ̀ ò ní dùn níjẹ́ wàá lọ́lọ́wọ́ gbẹ̀sán fún mi ọjọ́ ńlá ni fún gbogbo ẹni tá gbogbo ẹni tá a jẹ ńlá ni fún torí ni jẹ ẹ máa wọn jẹ àmì wọn jẹ máa orí búlẹ̀tì gbà ó sì dájú para wọ ọ̀ràn náà kó ní kálukú kíyè sára ọjọ́ ìdùnnú ńlá níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹni tí wọ́n dájọ́ àbòsí náà fi gba dúkìá rẹ̀ àwọn adájọ́ òfò àwọn adájọ́ olórí ibú tó páyé gbogbo ẹni tó bá ti lè mú ẹ̀gúnjẹ wá fún wọn títí ẹ̀ títí ẹ̀ sì kọ̀ǹbọ̀ dáadáa oní rẹ̀ wọ́n á ṣàbòsí sí ọ wọ́n gba nǹkan rẹ̀ ẹ kú palẹ̀mọ́ o bàbá adájọ́ òfò ẹ kú orí ńlá lọ́jọ́ ọba ńlá ọba tí kìí sábò sí sẹ́ni nítorí pọ́lọ̀ ni ahkamul hakim adájọ́ gbogbo adájọ́ torí ẹ ọjọ́ ọ̀dùnnú ńlá níjọ́ gbẹ̀ndà alqiyam fáwọn ẹni ọlọ́ọ̀ ìbànújẹ́ tí ọ̀lẹ́gbẹ́ baba fún gbogbo olórí ọlọ́run dákun má ṣèmi pẹ̀lú rẹ lólórí ibù tó máa ń sọ̀rọ̀ gbẹ̀ndà kéyàm ẹ̀rù ọlọ́run máa ń bá àwọn múmi wọ́n sì tún máa múra láti tẹ̀lé tọ́lọ́run láti ṣe dáadáa láti tẹ̀lé tọ́lọ́run láti ṣe dáadáa torí tó lè jẹ́ àlà náà lọ́jọ́ náà ìbànújẹ́ ńlá ni fáwọn olórí ibù wọ́n mọ̀ pé ákíní táyì ti lọ ẹdí ni wọ́n máa sọ ọmọ fìjọ gbẹ̀ndé kan dẹ́rù bà wá gbẹ̀ndé kíni kò síbi tá à lọ bàbá tí kò àti kúnnú ẹsẹ àti bá mi rẹsàárẹ mi kẹta ìṣe ẹ ẹni tí wàá máa yọ wọn jáde jọnà kiri bí fọ ẹgbọn ó rò pé rè láyé ń bí rẹ nínú sàárè àsìkò kan àti bá akẹjọ àsìkò márùn pọ wọn ti kó gbogbo ẹ ti káwọn ti ń orí yín lọ tó gbórí rẹ nínú sàárè márùn pápá láti wá pé dọ̀gbẹ́ni ṣé búlọ́ọ̀kù kan wà sọ́yìntì kan wà tó fẹ́ dí ọlọ́run lọ má dìde nù sàárè rẹ̀ ti gbà pé máa rẹ́ sàárè ti gbà pé kẹ́ rẹ̀ tó fi wá jẹ́ pé bá ti kú táì wọ́n mọ kọ́ńkírẹ́tì rẹ̀ wọ́n mọ símẹ́ǹtì rẹ̀ owó tó yẹ kẹ́ káwọn ọmọ máa fi jẹun wọ́n tún mọ rọ́ wọ́n mọ kọ́ńkírẹ́tì rọ́ bàbá tí ò rí táìsì ń yàrá ìgbéǹde ń bọ̀ o amájò ọlọ́nìkan lọ́mọ ọlọ́nìkan lọ́mọ kò sẹ́ni tó ọmọdé ti ń bọ̀ ànábì ọmọ màláíkà ọmọ ọlọ́wọ́n bá nìkan lọ́mọ ẹnìkan bá fẹ́ tú tó sọ pé àti dé àmọ̀ yẹ ìjọba gbá lẹ́nu kí gbogbo eyín rẹ̀ torí kọ́ bá nìkan lọ́mọdé يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا ọlọ́run láwọn èèyàn máa bí ọ léèrè wà nábì sallallahu alaihi wasallam ìjọ ògan ni gbẹ̀ndẹ̀ alùkìyàmà ń bọ̀ ìjọ ògan ni gbẹ̀ndẹ̀ alùkìyàmà ń bọ̀ sọ fún wa pé ìmọ̀ ajọ́ wo ni ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan lọ́wọ́ kálẹ̀ ní tí ó sọ fún ọ yóò ti dé tẹ́lẹ̀ ọlọ́run nìkan lọ́mọ torí ẹ̀ nítorí òde kọlọ́jà kí la palẹ́ sí kalẹ̀ dé ní bàbàrà iṣẹ́ wo la ń ṣe é lẹ́ẹ̀dẹ́jọ́ gbẹ̀ndà òkèèyàn ó ní pàtàkì kì í ṣe pé jọ̀ òní bọ̀ ń bọ̀ ń bọ̀ náà ń bọ̀ ń bọ̀ náà أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين وقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله إذا كما نتي إكي أدوكم بار tóníkàlùkù wa tá a dìtàn tó ṣe pé níta bá gbélé ayé ṣe òun náà ni ó kù wá kù ọlọ́run yìí sì bá ti dáadáa wájú dáadáa rẹ̀ ní ọ̀bà tó bá sì jẹ́ àìdáa náà ni àìdáa ní ọ̀bà nínú àwọn èèyàn irú ẹ̀dá tọ́lọ̀ ń òun náà ni pé a máa ń fẹ́ràn ara wa ju ẹlòmíì lọ kí ló wá dé tá a ní sánà àti wá dáadáa fúnra wa á fà nípa ń tọ́jẹ mọ́ ẹjọ́ ṣẹlẹ̀ sí wa láìní torí tá a máa ronú eléyìí nítorí dájú ni pé a bá pọ̀ jù báyìí lọ nídìí ẹ̀sìn Islam gbogbo àwọn ẹni tí wọ́n bí mùsùlùmí tí wọ́n á sá fún Islam yìí wọ́n á ti sá fún un èèyàn ọba pọ̀ jọjọ nídìí à sọ̀láàt nídìí à zakat nídìí à sọ́mu Ramadan nídìí à ń ṣe hajj wọ́n dá ń rí ó lòdì sílé ìjọjọ láwùjọ wa ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ̀yin kan máa sọ láàrin ara yín pé ah, ọmọ mùsùlùmí wọn bí o ó ti dìdàkudà bàbá àwọn mùsùlùmí nígbà kan àtòun àti gbogbo aráalé rẹ̀ wọ́n ti di káfíìn ọlọ́mọ fi ṣàdánwò fún wa ní àwùjọ wa àwùjọ Yorùbá wa yìí ó bà ní lẹ́rù jọjọ ó jẹ́ àtòdìjẹ́ etí máa ṣẹlẹ̀ lókè ọ̀yà lọ lókè ọ̀yà etí máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ní kí àwọn tí èsè mùsùlùmí wọn máa múra wọn wá mọ́sálásí kó àwọn fẹ́ di mùsùlùmí irú ọjọ́ Jímọ̀ àbáyé ó ṣòro kẹ́ so parí sọ̀látùl jumu'a ká má kéde pétọ̀ ẹ̀yin èèyàn o à ń fẹ́ kó sojú yín o ẹnìkan wá tó fẹ́ di mùsùlùmí subhanallah bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rí tínú tí yín náà àwọn ilẹ̀ Yorùbá wa ń bí wa tún ní di ọ̀pọ̀ ẹsẹ̀ máa gbọ́ tó máa pe Burahima ń sọ́ọ̀sì Bello ń sọ́ọ̀sì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n lè máa pe kínní kan mùtíátù ní sọ́ọ̀sì a'udhu billah kéé bẹ̀yìn lọ́kàn jẹ́ kí ló gbé mùsùlùmí dé sọ́ọ̀sì ó ti di káfìrí yìí sì máa wú àwọn gan pé kí wọ́n má pààrọ̀ kàn kó lè jẹ́ kéèyàn yókù Islam pé ẹ̀yin náà lè wá darapọ̀ máwọn kẹ́ ẹ kúkú sórí ibú sàǹsàn. akramakumullah kí ló dé tó fi jẹ́ pé ẹ̀sìn ọlà ẹ̀sìn oríire kìí wu ọ̀pọ̀lọpọ̀ ṣe láwùjọ Yorùbá wa yìí mùsùlùmí gan jábí mùsùlùmí di káfìrí kẹjọ wá rí káfìrí kan tí ó wàá finú fẹ́ dọ̀ pé mo fẹ́ di mùsùlùmí ah ìmájìn ọ̀nà máa jìn gan láwùjọ yorùbá yìí kí ló dé àbí àwùjọ tàwọn yorùbá yìí ni ṣètọ́ nìkan lè sìn tó fi jẹ́ pé ọkàn àwọn káfíìn yóò di púpọ̀ à gbogbo ní àǹsọ̀ ń pa islam yóò yẹ kó rí ẹlòmíì ò ti wù kó tiẹ̀ wá pé ẹ jọ̀ọ́ mo tún fẹ́ ṣèbéèrè ń bọ̀ ń bẹ̀ wọn àwọn ti rọ òjé sí wọn létí ọlọ́run sì ti fèdí ti dí ọkàn wọn wọn máa gbọ́ ni kò ní ráyè wọlé tiẹ̀ tí a jẹ́ wọ́n gbé ọ mùsùlùmí wọn náà di káfíìn ọwọ́ pa ìsìláàmù tí ó pórí retí ọwá lórí ikú lọ fẹ́ sí ó ronú pé gbèndé àlùkìyàmọ̀ ń bẹ yìí ẹnìkan ní ìsinyìí ọ̀kan la gbọ́njọ́ kan ó ń pè ó níyàwó òun mùsùlùmí ló ń fẹ́ mọ̀nsúra ló rẹ̀ òjijì ìyàwó bá ń lọ sọ́ọ̀sì ń ṣe ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó ti lọ ṣọ́ọ̀ṣì ó sì kọ́ ọmọ lọ ń sọ̀rọ̀ tí ohun rẹ̀ ń gbọ̀n kí ni kóun ó ṣe kò sí wàhálà tó délé wa bọ̀ bí wàá ti wá dé bí bá ń bẹ́nu àwọn ọmọ ètí máa ń pọ̀n lẹ́yìn kọ́gbà ètí rákòrò kọ́gbà ètí tí gbà kò tí ti kó ẹrù rẹ̀ síta kó tó dé kọ́ kángara ara rẹ̀ kó lè rẹ̀ lẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ Yorùbá lẹ́wọ̀n ẹ̀ kú ní ṣe bẹ́ẹ̀ ẹ máa tanra yín jẹ ó lè pé àwọn bàbá kan ti bá wọn sọ tani bàbá olórí ibú tó ti kọ́ máa gbé pẹ̀lú olórí ibú yes Islam gbà láti pìlẹ̀ pé o lè fẹ́ ara sọ́ọ̀sì kọjá ara sọ́ọ̀sì láti pìlẹ̀ rẹ̀ àmọ́ mùsùlùmí ti ara sọ́ọ̀sì ńjọ́ náà ni lọ wọn bí ìyá rẹ̀ dá ọlọ́ni wala tumsiku bi'isamil kawafir ẹ gbọ́dọ̀ di àwọn kèfèrí mú níyàwó o ti fẹ́ mùsùlùmí wá di kèfèrí wọn ò bí ìyá rẹ̀ dá kò tí ì ríbi tí ó fi ìsìláàmù gbà ipò o lè fi ara ṣọ́ọ̀ṣì láti pilẹ̀ sẹ́mu kó ara ṣọ́ọ̀ṣì lọ o lè fẹ́ nítorí pẹ̀lú ògùn ọlọ́run látàrí dáadáadáadáa tó máa ń ṣe sí dáadáadáa tí máa ń rí yóò di mùsùlùmí bí ó bá tiẹ̀ wá di mùsùlùmí àwọn ọmọ tó bá bí fún àwọn jẹ́ mùsùlùmí ìsìláàmù géènì àmọ́ yàtọ̀ sí wọ́n tí sòkòtò ti yẹ mọ́ndì tó ti di yẹ̀rì tó ṣe pé ìyàwó ni látara pé o lè o lè sọkọ o ọ̀náwó ọ̀tọ́jú ìyàwó òsìkan ìyàwó náà ní tọ́jú rẹ ẹni tá à ń bọ́ ṣe lè lọ́rọ̀ ẹnu kan o lè lọ́rọ̀ lẹ́nu torí ẹ̀ Islam wa kọ gbà kọ́ wa jẹ́ pé ìyàwó rẹ ti jẹ́ mùsùlùmí wọn di káfírì ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí ó lè gbógun ayé kan bọ̀ njà kí ni jẹ́bẹ̀ gan léde Yorùbá gbógun ayé kí ni jẹ́bẹ̀ ìsọkúsọ lásán èdèkéde èdè tá mú wá láti ṣọ́ọ̀ṣì ogun ayé kí ni jẹ́ bẹ́ẹ̀ léde yorùbá ti yín ogun ayé ogun ọ̀run kọ́ oríta bá rogun ayé ọ̀yẹ́ ká rogun ọ̀run náà kò sí ti jẹ́ bẹ́ẹ̀ léde yorùbá gidi sọ́ọ̀sì wọn ti mú wa wọn náà má bá wọn sọrú ẹ̀ orí yorùbá rẹ tó máa ń sọ jẹ́ àmọ̀ pé mùsùlùmí ni ọlá ẹ̀ bákan náà ẹnìkan wá tún béèrè lánàá sí jẹ̀ta yìí wípé ọkọ ló di káfìrì ìyàwó sì sẹ́kù lórí islam kí ni kíyàwó ṣe ṣé kọ́ fọmọ́lẹ̀ kókó mọ́ ń lọ ni. bọ́kọ̀ ọba di káfíìn ìyàwó di káfíìn kí ni wọ́n fi ń fa àwọn náà yìí. bí bá tẹnujẹ iná lọ sọ ọ̀pọ̀lọpọ̀ di káfíìn àtẹnujẹ gbígbẹ́ iṣẹ́ tó ń ṣe ọ̀bọ sí àwọn kan wá gbowó fún un tá lówó orí tí bínà fún wọn rọrùn ẹ ń àwọn ògbówó fún mọ́ṣáláṣí èèlò ni wọ́n dá mọ́ṣáláṣí tá fi gbowó fún un. ṣebí lọ wọ́n ń gbà lọ́wọ́ wọ́n ń gbà lọ́wọ́ wọ́n ń tú láàsì èyí tó bá sá wọ́n fẹ́ẹ́ rí pé n lé náà ni pé kò ní ìdá èló wá ni wọ́n ti fi dá sí tọ́lọ́ mọ́ṣáláṣí rí bíra rẹ léèrè látijọ́ wọ́n ti bí ọ. wọ́n ti pàwọ̀ ní gbà lọ́wọ́ rẹ pé dà kíní kíní jẹ́ bẹ́ẹ̀ nù Islam bàbá gbàbò láti kó jíṣẹ́ fọlọ́ torí di eléyìí báyìí ọwọ́ á pé wọn ò ti fún ọ lówó mọ́ṣáláṣí ọwọ́ náà rọrùn ni àgbẹ̀lẹ́yìn ò ká máa bẹ̀yàn ẹnìkan wá wá ọ ní ẹ bàbá torí kí n má bàa di káfìrí torí àwọn káfìrí ti kó wá wọ́n ní kí n gbowó àmọ́ mọ̀ wá ń wò pé kò yẹ kí n gbà á so tẹ́yìn bá lè gbowó fún mi kí n má bàa gbà lọ gbà á náà rọrùn onídìí lè fi eléyìí halẹ̀ mọ́ wa wọ́ lọ́wọ́ náà rọrùn kòrónà ti clear kó tó rọrùn torí ti kò sí dání tó pàtàkì tó tẹ́yìn bá ti sọ àwọn ọmọ yín náà sọ ìyàwó yín sọ ọ̀la ìwọ̀n mọ̀ ọmọ pé a ah, bàbá wa gbogbo nǹkan ló lè fi bá ṣàwádà bí ìtẹ̀sìn kọ́ bàbá wa ò fẹ̀sìn ṣeré màmá wa màmá wa ò fẹ̀sìn mi ẹ̀gbọ́n mi ò fẹ̀sìn ṣeré àbúrò mi àbúrò mi ò fẹ̀sìn ọkọ mi ìyàwó mi tó bá ti àwùjọ wa dànù mọ̀ ń gbọ́ di pé àdánwò kan tí àdánwò kan wọ́n ti ń gbé ọlọ́lé babaláwo ọlọ́kú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ náà rí lóríṣiríṣi obìnrin lóyún ó tún lọ gbàbí rẹ̀ ṣọ́ọ̀ṣì ó ń dàgbẹ́ bíi maternity wọ́n sì wọ́n sì àwọn èèyàn rí mú láwùjọ Yorùbá yìí háà ẹ̀sìn lẹ́gbọ́n pọ̀ sáhọ́lẹ́lẹ́ ẹlẹ́gbọ́n pọ̀ àárọ̀ gbọ́n náà àárí torí pé téèyàn bá gbọ́n ntọ́ jẹ́ gold èyí tí wọ́n gbà mọ̀ lọ́wọ́ kó fòkúta rọ́pò rẹ̀ torí pé tí wọ́n bá fi lè gba ìsìláàmù yìí mọ́ ọ lọ́wọ́ kò sí tí wọ́n fún ọ tí ọjọ́ kùtà islam ní bàbá rà torí ẹ̀ jama gbogbo ẹni tí máa ń rántí pé gbèǹde ń bẹ bẹ̀rẹ̀ látòrí ikú wàláì kò ní fi islam rẹ̀ ṣeré oníṣẹ́ islam rẹ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ gbogbo àwọn àfa àfa àràkà rádaràda kan tí bá islam jẹ́ mọ́yàn lọ́wọ́ ò ní ní wọn lọ́rẹ̀ ò sì ní bá wọn tù ò ní bá wọn tù bí ẹnìkanu ń béèrè lónìí ó ní ẹ mọ́mù tí yàn ṣe sọ láti lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ ṣe takbir yóò ní Allahu Akbar ṣáká ẹ̀ má tó lẹ́yìn rẹ̀ má torí pé ẹni tó bá sọ pé akbar kò lè mọ fati àké nítorí pé ẹ tara àsánà kí èso ògùn sẹ́mi pé lẹ́yìn rọrùn pé allahu akbar ọ pé ó dá ẹni tí ò wá rí ètò rọrùn pé síta bá wọnú agbami fatia tí kò ní fẹ́lì gbogbo ru wọn ẹ jára yín wọn o gbogbo ru àwọn tí máa lọ òkú tán láwọn ṣáájú ẹ jára yín wọn iná dára nífa. ẹni bá sì ń wí fún tí ọba gbọ́ tó bá fi lè lọ kú lórí pé àwọn olórí bú wọn yẹn lọ́ba ń tẹ̀lé wàláhì mùsíbà wọn ni ó sì ọlọ́run sì ti sàánù rẹ ọgbọ́ kìí ṣe pọ̀ ọ̀pọ̀ agídí ló ń dẹ̀ láàmú àti fẹ́ẹ́nú tó ní òfin mi sàjọ́nà tí ó wà ń bẹ̀ tọ́lọ̀ máa ń ṣèṣirò fún mi tọ́lọ̀ rán sí mi ni àwọn ọ̀rọ̀ ọdọ́ di orí hùn lẹ́gbọ̀ọ́ táwọn Yorùbá ń sọ lẹ́nu tí wọ́n fi kún káàfì torí délé ọ̀dọ̀ wa ẹni tó fẹ́ sóríire agídí ìbá àwọn ajá ìsẹ́nu ìdá àwọn làwọn sẹ́ lọ́nà nu alhamdulillah ní màá tẹ̀lé ojoojúmọ́ ayé ó sì mọ̀ wá níbi tó máa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ pẹ̀ ẹ̀sìn yìí báyìí torí pé ọmọ nǹkan kan pa rẹ̀ ọ̀nà wo lọ́wọ́ agbámọ̀ ń pa rẹ̀ tẹ́nìkan òfin ní máa fi tí òfin ní máa fẹ̀kọ́ taná fún ọ àfi kọ́ máa pọ́n pa rẹ̀ gbogbo tó bá ti rí pàṣẹ ìdánilẹ́kọ̀ọ́ jókòó ń bẹ̀ kọ́ máa gbọ́n pa rẹ̀ èsì kọ́ lọ́ máa dúkòó torí ẹni tí bàbá bá sì ń ṣe lọ́mọ máa gbà o ẹ̀yin ò ní jẹ́ pé mísíkì lẹ́ ń gbọ́ ọmọ yín náà dán mísíkì o tọ́ba ké ti bọ́ọ̀lù lẹ́ bá gbà gbogbo Barcelona kìnníkà Chelsea gbogbo kìnníkà Bayern Munich gbogbo ẹ̀ lọ́mọ yín ọ̀hà sórí o wọ́n máa sọ pé Suratul Fil yóò máa ké kíni jẹ́ bẹ́ẹ̀ kíni jẹ́ Suratul Fil ẹ́ kíni jẹ́ Suratu ẹ̀ wọ́n ti pè Suratu Tawba kíni Tawba ẹ̀ pé ẹ̀ sọ Bayern Munich ẹ̀ sọ Real Madrid abẹ́ rí nǹkan mẹ́ gbogbo gbogbo àwọn okọ̀ àwọn ọ̀daràn ni hà sórí ó lè ní kíní kan Kaka ó lè kíní Ronaldinho ó lè sọ Romario abẹ́ rí gbogbo àwọn okọ̀ burúkú ni hà sórí bàbá gbọ́ mọ́kọ sàbí mẹ́wàá wa ajé ọ̀fẹ́ lọ́dún yìí yọkọ̀ máa àwọn àdúgbò wa àwọn sàbí nù nígbà tí àwọn èèyàn bá ti sún ó nǹkan tó yàtọ̀ sẹ́sìn torí ẹ̀ nínú tọ́lọ̀ fún wa ẹ jẹ́ ká máa rántí eléyìí gbogbo gbà kò sí ń tọ́ wọ́n tó ẹ̀sìn yìí gbogbo mi kì í sọ bá sì wọ̀ ọgbọ́dọ̀ tinú láti sọ pé mùsùlùmí ni ọba àjẹ́ pé káfíìrì ẹgbẹ̀rún lọ́wọ́ àbẹ̀wọ́ nìkan mùsùlùmí mùsùlùmí lè tọ́lá sì fẹ́ máa gbẹ́ náà tẹ́lú islam wọ́n sọ pé bíi ti islam kọ́ bíi ti islam kọ́ wọ́n sọ pé ah, gbogbo ẹ̀sìn náà owó wọn fi wá ó lè bíi ti islam kọ́ tani fi islam wọ́wọ́ ẹ̀yin lẹ́ ń dá àwọn tó títì sílẹ̀ Nigerian limited sẹ́wọ̀n pé tí wọ́n ti pé Nigerian limited ilé gínú ilé ìtajà mọ́sálásí kan sí tọ́jẹ́ Nigerian limited à ń sin lọ nínú rẹ̀ àbí òye wa torí délé ẹ má jẹ́ ká fi Islam wá ṣeré o torí pé kú ń bẹ́ o òjijì ní kù sí wọlé mú yẹn béèyàn bá wá sọ ṣéńjọ́ tí kú bá dé lọ́sọ̀ Ọlọ́run ọba kó ṣàánú èmi pẹ̀lú yín Ọlọ́run ọba kó ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe pé oríire ni ó ní sórí ibùkún àwa tí ó jẹ́ pé àmójútó Islam ọlọ́run dàpọ̀ mọ́ pa wádà ṣàìdá àwọn ẹni tá a mọ̀ ní mùsùlùmí láti pìlẹ̀ wọn tá ti wá fi Islam sílẹ̀ ọlọ́run bá wa dá wọn padà sí di Islam ọlọ́run bá wa dá wọn padà sí di Islam kí gbogbo wọn pọ̀ jọjọ nídìí àǹsìn lọ àwọn èèyàn tó sì jẹ́ káfìrì náà tó jẹ́ pé wọn ò mọ̀ pé kò sọ́nà di kúfúrú ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ pé Islam lọ́nà wá sí ń rọrùn fún wọn láti gbà lẹ́sìn sí ń rọrùn fáwọn náà láti gbà lẹ́sìn torí pé àlìjẹ́nà bọ́ọ̀mù àlìjáná ó sì pọ̀ tó àlìjáná ò ní kún iná ní òkun fọ́fọ́fọ́ torí ẹ̀ sàwọn náà ní mùsùlùmí káwọn náà gba islam káwọn náà jọmọ àlìjáná ọlọ́nba wa tún lu wa ṣe ọlọ́nba wa tún lu wa ṣe àlékún ìdàgbàsókè ìlọsíwájú ọlọ́nkọ́ bá gbé wọ̀lú yìí tọ́lọ́nba wa gbé wọ̀lú yìí kó jẹ́ kí ìpín àwọn mùsùlùmí ọ̀pọ̀ nínú rẹ̀ kó jẹ́ kí ìpín àwọn mùsùlùmí ọ̀pọ̀ nínú ẹ̀ káwọn arántí pé gbogbo ìgbà tá a bá ń ṣàdúà táà ń sì ń fẹ́ kọ́ lọ́wọ́ ọba ọmọ àgbàdua wa ká máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ṣíṣe àsọ̀látù fọ́gà wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam kásì ma parí àdúrà wa náà pẹ̀lú àsàlátù yìí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وأصلح اللهم لنا بلدتنا هذه اللهم أصلح لنا بلدتنا هذه اللهم أصلح لنا بلدتنا هذه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله